أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا كنت ونورا أنت صلاة النبي محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn àpàṣábà rẹ̀ lẹ́ni tí ó ń fa ìrànà ànábì agbáláwọ̀ tó fi ìfẹ́ sí apá orílẹ̀ tó fi kárí wọn. ẹ̀sìn ìrànṣọ́ọ̀dù di ogún yìí. Aya ọkùnrin àti mẹ́rin thirty four tí a ń kàdé ní àná òun náà ni anọ̀dá lọ ìwà abẹ́rẹ́ tí ó ń kà bí kí ó yé wa bákan náà tọ́lá tó dé bí ọ̀rọ̀ fún wọn láti lè wá lè ọlọ́wà fún pàtàkì náà. أعوذ بالله وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فاحذرهن واهجرهن في المضاجع واخرجوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا واحمد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصائم بالجنب وبالقدر السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان محتالا فخورا التي أنت هي في ولي الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم والصالحات طالبات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فاحذروهن واهجروهن في المضاجع واتركوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا أنا إلي أمشى لإلوني أنا ni àti ìparí rẹ̀ nípa ọ̀rọ̀ nípa ọkùnrin ní ọkọ àti ìyàwó bí ọkọ ṣe gbọdọ̀ rí nínú ilé bákan náà bí ìyàwó náà òun ṣe gbọdọ̀ rí nínú ilé. Àwọn ọba ń ṣàlàyé fún wa kí pé ọkùnrin òun ni aláṣẹ nínú ilé òun ni ọ̀gá òun ni yóò máa darí nínú ilé pẹ̀lú àwọn ọ̀gá tí yóò jẹ́ ọ̀gá ni pé yóò máa ná fún ìyàwó rẹ̀ bí agbára rẹ̀ bá ṣe tó. ọlọ́pàá ní níbí ọkùnrin rẹ̀ ṣàlàyé rẹ̀ yẹn àmá ní obìnrin rí kọ́ọ̀nì tààtù ọgbọ̀dọ̀ jẹ́ ní tí ó máa gbọ́dọ̀ tọ́kọ lẹ́nu ni ìnáwó sí lọ́wọ́ obìnrin tó tí ó jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ òun lẹ́nu kọ́ máa gbọ́dọ̀ sí ọkọ rẹ̀ lẹ́nu aṣàlàyé ìtumọ̀ ọ́ọ́dún ṣàlàyé lẹ́sẹ̀ ṣe pé ohun tí ọkọ rẹ̀ bá sọ ògbó tí ọkọ rẹ̀ bá fẹ́ lẹ́nu yóò bàbá fẹ́ obìnrin rẹ̀ nìyẹn. lọ aṣọ àyè láti fi kí obìnrin máa rò pé eré ìwò ìtàn iná ní ìṣe dáadáa sí ọkọ ìtọ́nà sí ọkọ lẹ́nu kọ́mọ́ ògbó lè wọ̀ nìkan ni yóò bẹ́ẹ̀ ni pé yóò máa sàn lórí àwọn ọgbà rẹ̀ náà. bákan náà tí obìnrin bá sì jẹ́ aláìgbọràn sí ọkọ rẹ̀ lẹ́nu tó bá rò pé eré òun nìkan ni ó máa bọ́yẹ̀ ni pé àìgbọràn sí ọkọ lẹ́nu yẹn yóò dé rí àwọn ọmọ rẹ̀ náà lórí pé wàhálà tí máa ń ṣẹlẹ̀ sí obìnrin ọmọ lọ́dọ̀ ọmọ rẹ̀ tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀yẹ náà náà tó ṣe àlọ́bọ̀ wa. ọlọ́run ní ìròyìn àkọ́kọ́ obìnrin rẹ̀ náà lè lè ọgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́nu ọlọ́run ní ṣàfihàn tó lẹ́nu ọ̀pẹ́ àwọn obìnrin lè ní obìnrin tó ṣe pé ìmọ̀ ń sọ ọ̀pọ̀ lèlá ṣàfihàn wọ̀ bí ọlọ́run ṣe ní kó sọ ìmọ̀ ń sọ ọ̀pọ̀ tọ́lọ́run ní kó sọ ìtumọ̀ rẹ̀ náà ni pé òkè máa ṣe dènà kì í ṣe zìnà obìnrin tó ń gbọ́dọ̀ tó kọ rẹ̀ lẹ́nu àmọ́ ìrìn pálapàla ń bẹ ní ẹsẹ̀ rẹ̀ kì í ṣe obìnrin rẹ̀ o wọ́n á ti fún sí lọ́pọ̀ nígbà tó ní ṣe kí ní ṣe àmọ́ ìrìn pọ̀ ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ tó obìnrin rẹ̀ ó lóbìnrin báyìí kì í ṣe obìnrin rẹ̀ obìnrin yẹn kò lọ sọ́ọ́ abẹ́rẹ́ ká tó lè sọ pé ah, obìnrin rèé lábẹ́ ọkùnrin wọlé ìṣèlú lọ́kàkiri olóbìnrin àyíkú ní obìnrin dáadáa. lórí àlẹ́sọ̀ ọgbọ́n tó náà ló sọ pé ta àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ fi ìlọsọ́lẹ̀ ti mọ́ ájú kọ́ńtà tí obìnrin bá ń kírun wákàtí márùn-ún rẹ̀ déédéé ó ti ń yáwẹ̀ bákan náà ó ti ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ bákan náà ó sì ń ṣọ́ abẹ́ ara rẹ̀ kò ṣe dìná. sọ ọlọ́mọba àdébìnrin ọlọ́mọ sọ fún ọjọ́ kejì àkèyà wọn pé ìdúrà ń wọ ní kò gbà jẹ́ náà kò wọlé ìfẹ́lẹ́ ni àwọn ìròyìn dáadáa tí ọlọ́ṣẹ́ tí a nípa àwọn obìnrin rere gbogbo àti àwọn ọgbọ́n náà tí obìnrin fọ́nrán àwọn àwọn ti ara wa tí ó sọ̀rọ̀ pípé ìjẹ́ pẹ̀lú táǹgbọ́ ìlú ìlú lè pẹ̀lú rẹ ní obìnrin láì ẹni tó bá rí tó lè pẹ̀lú àwọn olóbìnrin onípò kiri onípolówó ọgọ́rùn-ún gbanú kọ́dọ̀ ọkọ̀ ẹlòmíì yóò fi máa bá fi ọwọ́ ẹ̀ láti ń sọ yìí ìgbòmí rẹ̀ yìí á ọgbà náà yìí tó obìnrin yìí á ọgbà yìí bẹ́ẹ̀ náà sì ni obìnrin nínú lè lọ máa kí ara rẹ̀ náà. Gbogbo kálukú kó àjọ ẹni tí kó fún ẹni tí ò rájà tó bá wà lórí ara tí ọmọ wọn bá fi jẹ sí ẹsẹ tí wọn tó fi dá lọ tí ẹ máa ń ṣe kankan tí ò dá bóyá kò lè ní àwọn àkàn tí ó náà tó ń wúwà láwọn ọmọ wa náà fi ilé ìṣàfẹ́ kó ní àfẹ́ láwọn ní àbòrí ìṣàlọ́wọ̀n náà lè léyìn. àbúkẹ́ni náà ni òun ọkùnrin náà lórí tí obìnrin ní àwọn wàṣà tí ó wù wọ́n kọ̀ wọ́n fẹ́ ah, ilé ìṣàfẹ́ kó ara rẹ̀ ní òbí ìṣàfẹ́ ṣe ara rẹ̀ ọlọ́run parí ọ̀rọ̀ yìí o ọlọ́wọ́n ni wọ́n láti kàkọ́ fún ẹ̀dọ̀ ṣúúdọ̀ òun ọlọ́run ní ṣe rí àwọn obìnrin tó ṣe pé ẹ̀rú pé kí wọ́n máa ya ìyàkuyà tó wọ́n ti di àlùṣúùn ìdí jẹ́ àlùṣúùn àyíká mi kẹfẹ́ ní òun náà ni àlùkẹ́rù ti fọ́ à ìgbéraga ìgbéraga èsì èlé ìwà burúkú lọ́wọ́ àìgbọ́rọ̀ sí ọkọ lẹ́nu tí ẹ máa ń wò pé obìnrin ti wá bẹ̀rẹ̀ ìwà ìwà ìwà nìṣú ìwà ẹ̀rẹ̀tẹ̀fà. ìlú ọ̀rọ̀ ẹgbẹ́ kòkiri ìwọ́n ní pẹ̀lú àjò àjẹ́rẹ́ṣìlá wọ́n ti sábà ní obìnrin yìí ìwà nìṣú ló ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni pé ìwà ìwà ìwà ìtapáńpá. وهي المرتفعة على زوجها والذي ما يمشي هذا للقارئ تكتم كذبة القارئ التاركة لأمرها بس ده ملوك فقل لقى شيء ولينكو ولينكو المعرضة عنه يخرج لله يعني فقط أنا ماشي بالجرم lórí ọ̀rọ̀ ìṣirò mo ṣe ògùn ní ìta pàápàá obìnrin ni obìnrin yìí yóò dákẹ́ òní tọ̀rọ̀ níbi tí gbogbo ọ òní tọ̀rọ̀ àmọ́ gbogbo tọkọlẹ bá wí kò ní ṣe kò ní dáhùn ìta pàápàá náà nù kí ló gbọ́ ọkọ ìta pàápàá nù kí ọmọ tẹ̀lé nǹkan tí ọkọ bá ń sọ fún yàrá mo ṣe ògùn ní ẹni pé àìsí aná ìròyìn burúkú lára obìnrin àyẹ̀mọ́gbò gbẹdọ́ tó lẹ̀ wo yóò lọ sí ní ti ọkọ rẹ̀ ní tó lọ sí àrí kọ́kọ́. ọkọ bá tọ́jú ìjọba yóò jẹ́ àrí kan yóò tó wọn yóò kí ní ti ọkọ rẹ̀ tó lóṣù ìgbòho. ó tó wọn ti pé obìnrin káàdì kò ní ìwà burúkú tí ọlọ́wọ́ ọmọ ọ̀fẹ́ là olóògbé tí wọ́n tẹ́lẹ̀ àṣẹ ọkọ rẹ̀ bákan náà kò ní ta fún ọkọ rẹ̀ kò ní bínú fọ́kọ rẹ̀ kò ní bínú sí ọkọ rẹ̀ kò ní darí wọn lọ́wọ́. ọlọ́tí ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́wù nínú àmì ọ̀rọ̀ ti ní ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ bá fi rí àpẹẹrẹ àìgbọ́rọ̀ ìtapáńpá ìgbéraga lára obìnrin obìnrin tẹ bá rí lára rẹ̀ pé àpẹẹrẹ ah, wá bẹ̀rẹ̀ wà wà olùwà ní ìṣẹ̀ṣẹ̀ gbé ń bẹ̀. Èyí kan pàtí pẹ̀lú mímọ́ káwọn rẹ̀ tó wọ́n bá lẹ̀ rọ. Olùwà ní fa ìlú òhùnà ẹṣù àti bùwà. Ṣù àti bùwà. Ṣẹ̀pẹ̀ tí ó ṣù àti bùyà. Àwọn kan tó wà tí wọ́n ní lọ́wọ́ ń bẹ̀ o. Ìrìnṣẹ́ wà tí ń bẹ̀. Ìrìnṣẹ́ wà tí ń gbé ní ìmọ̀ nítorí sọ fún mi kó yí ọ kí ló máa pọ̀ nílẹ̀ wà wọ́n àmọ́ tó ń sọ fún mi yẹn kó yí ọ pé aburú nìkan tó ń ṣe yìí wọn náà ló tó ń ṣe ń bọ̀ sọ̀rọ̀ ọ̀gbọ́ mo ní ọmọ ṣe nǹkan báyìí ọlọ́dẹ ṣe mo ní ọmọ lọ ọmọ tí máa ti sọ̀rọ̀ ọkùnrin lébi tí mo bú ọ ní tó gbúrú àwọn nǹkan báyìí yẹn nílẹ̀ yẹn wọ́n ẹni tí ó ti wá sí ọgbọ̀dọ̀ jẹ́ èyí tí wọ́n ti wá sí fún yàn obìnrin yẹn bí bẹ́ẹ̀ni ìfẹ́ kan tó fẹ́ ọkọ̀ bínú wọn nínú orí orí burúkú rẹ tó ń ṣe òun ó padà sí orí ibú yà rí rẹ náà tí gbogbo obìnrin tó bá ní eré ibú òun fẹ́ yà pé òwò ló fẹ́ ṣe ń dọ̀tí ìyá ìyá wá sílẹ̀ ń gbé so tí wàá ti lé ní kò ẹni tí ó jù wá sí ilẹ̀ tí máa ń gbé lọ. bákan ẹni tí ó jù wá sí ilẹ̀ tí máa ń kánjú kò ní tí kò sì fẹ́ máa rí wá tó ń ṣe ní ìsinsìnyí náà. Èyí kánjú ìpè òkè ìsọ fún ọ kó sì máa gbọ́ ní ìsìn náà kò sì máa ṣe tótó ṣe wá sí fún un. pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́lá tó jẹ́ pé kìrì kìrì fẹ̀rẹ̀ àrùn ìgbà tí nàbí wọ́n ìwọ̀n sáfẹ́ lọ nípa kìrì ni ó ọlọ́run máa sọ fún pé fún ẹ̀yìn nàbí wọ́n mú sáfẹ́ àrùn ìdí àdá ìyá fẹ̀rẹ̀ àrùn. فيا عندي جلد بكر عون الأسواتهم بقاتل فقولا له قولا لينا ورسولا ورسولتي تلك ذاته لعله يتذكر أو يخشى لأنه اللي فيك الضغط اللي فيك الضغط والله هو فرعون تجيب إليه قلت torí ó ní àná gbogbo àyà tó pẹ́lá rẹ̀ lórí ọ̀rọ̀ náà nílò náà ọmọ wa ń lọ bí ọgbọ́n ìwọ̀n ká sí pé ọyẹ́ wọn lè fà ṣètò ìjẹ́ olùkọ́ tó jẹ́ sí àwọn nàìjíríà rẹ̀ tó ní ọ̀rọ̀ ti sọ àgbá fún ọ̀rọ̀ sí kí wọ́n fún ìsọ̀rọ̀ náà wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ sí ọ̀ torí ẹ tí o bá fẹ́ bá sọ̀rọ̀ tó fẹ́ ṣe wá àti fún ọ̀gbọ́dọ̀ tí kó jẹ́ pé sábà ti ti ẹ lẹ́yìn ó sì máa títí ọ̀rọ̀ tiẹ̀ àbí ìwà tiẹ̀ tó ń ṣe wá àti fún ní wàá gbámú onítọ̀gbọ́n ìlú ìlú gbámú. ìgbà tí wọ́n lọ ṣe wá àti fún ọ pé ọ̀hún rẹ̀ tó wá bẹ̀rẹ̀ bínú ọbẹ̀rẹ̀ agídí ọbẹ̀rẹ̀ ìpè dandírandírandí ọ̀rọ̀ burúkú lẹ́nu wọ́n sọ ti nítorí ó ti wọ́n náà nìyẹn ilé dúró ní báyìí sọ̀rọ̀ ilé yìí ṣé dúró dúró àti nì àfa àná wọn àwọn náà dúró àti ṣẹ́bí ọkọ̀ àti ìlọ̀lọ̀ ní kàmọ́ ní yẹ́wà wọn. tó ìyẹn ẹni tó ṣe wà sí ọgbọ̀dọ̀ ọ̀gbọ̀n pé wà sí òun fẹ́ ṣe wà sí ní bùkátà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. النبي صلى الله عليه وسلم إنما كان عندكم بشيء ńlá bẹ̀rẹ̀ gbogbo bí ẹ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe láyé yìí àlẹ́bí ní nǹkan yẹn yóò ti dà ẹ̀rọ yẹn wà níbi nǹkan o. wàmọ́ kára fi ṣe yín wàmọ́ kára fi ṣe yín ńlá ṣáàna tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ti yọ kó níbi kan tó níbi kankan kan lọ́dọ̀ ní ṣe ńlá ṣáàna nǹkan náà wà láti àbùkù yín wá àti ìlú dàbùkù wọn lọ́wọ́ nìsín gbàtọ́ wá pé owó ìbúrò rẹ̀ ti wo òfò ló padà ti káyé ayé ẹ̀ tọ́lọ̀ ní ìwé tó pọ̀ ọ̀rọ̀ kí alẹ́ mi ní iná lẹ́lẹ̀ ẹ̀fọ́ àjẹlọ́ọ̀kì rẹ̀ pèrè èmi ò fi òfò ní ìlú pépèlé gbàtí nọ̀wà ọ̀pọ̀lọpọ̀ àgbàrá mi àwọn kí ló ṣe é nígbà tó rọ̀ ọ̀rọ̀ ọmọdé bá mi sọ ìpèlè pẹ̀lú àti mẹ́lẹ̀ oṣù dáadáa bá ìgbóhùn òyìnbá olúwa ní ẹ̀ṣẹ̀ wà àti bọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wọn lọ́rùn ẹ̀ṣẹ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n lè ní ìlú ní bùkátà tí kò máa bẹ́ẹ̀ ni tí wọ́n wọ́n tó ń ṣe yìí ṣe ìwádìí inú mi ò dún nígbà tí ó jẹ́ fún wọn ó ṣe ń ṣe yìí lórí àwọn àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó làwọn àti wọn ní ìgbà bá ti mọ̀ nígbà ṣùgbọ́n tó ní kí ń bínú lọ́wọ́ ń bínú irú ìwà pàlè yẹn lọ́wọ́ àgbọn ẹ̀kọ́ ni wọ́n yọ àjáde tó àti ní ìgbà lọ́tí á ní àsìkò tí ó lọ sí tọ́kàn ní aṣọ wá sí fún oṣìṣẹ́ tó wà sílá gbogbo àwọn nǹkan yìí ni ó ti rọ̀ wá rẹ̀ ó wọ àsìkò tó ga sọ̀rọ̀. طول من كثير ذلك عوام خطوات الأمر بالمعروف والنهي عن المنكر bí o tún lè ti mọ bá a sọ̀rọ̀ gbà mí owó rẹ̀ tí ń ṣe aburú ó sì fi kalẹ̀ ó fi kalẹ̀ ẹlẹ́kùn bá àti ohun wọn sí lọ ẹlẹ́kẹ́ ṣe wá àdébò pé ó lọ lè bá ń di ọtí rẹ̀ rẹ̀ rẹ̀ àbí ọmọ ọmọ yìí ń ó ti wá lọ síbi tí wọ́n lọ́ọ́ lè fà á wọ́n wá tẹ̀lé lọ́ọ́ lè rí. tòun tẹ́ kùnà pé ní ilé òkùnà pé ti ní ó ní àsìkò rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó rẹ̀ náà ó sọ ìgbà tó ṣe wà sí fún ọ kìí ṣe ìgbà tí bá ń gbé kí á sì lọ́wọ́ wọn kí ó yà sí tí ń dín lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ajáde ìbẹ̀rẹ̀ ọlọ́run wọn ní ìbẹ̀rẹ̀ ọlọ́run lọ́jọ́ the personality so the body ní a lọ rọra sílẹ̀ tí tó fi ojú rẹ̀ sí ní rẹ̀ ó wá wá ṣoṣo tí ara rẹ̀ ti balẹ̀ lọ́wọ́ àfikún àsọ̀rọ̀ fúnra wọn ló lè jẹ́ pé ojú àkọ́kọ́ tó kejì fi lẹ̀ so ẹni ẹ ló ti lọ já pé àásùnà ah, ah, tó mọ òun jẹta sí ọkùnrin yìí fúnra wọn ló dákẹ́ náà lọ́wọ́ àfi ìdákẹ́ ńgbà míì náà ló wà sí ọ̀gá òjòjò fáwọn ọ̀gá kan tó wá yá pẹ̀lú àtúnṣe ọ̀lẹ̀ tó ń tẹ́ sí lórí ọ̀lẹ́ ìjẹta ọlọ́run ọ̀fẹ́ ìsìláàmù fẹ́kẹ̀ òní ìṣòro pẹ̀lú àwọn tó tí wọ́n ti kò yìí fún ìwà ní ọlọ́run wọ́n ti kúrò fún àwọn ìwọ̀n ọ̀ṣẹ́ àti tí ìlú mi rẹ̀ kọ́lá wọn ni wọ́n àti àwọn ọ̀rọ̀ ìlú àdúrà àdúrà fún ẹgbẹ́ ọ̀rẹ́ ṣe wá àtìfọ́ ọmọ ìgbẹ́ náà kọ́ náà wọ́n fẹ́ bá aṣọ yìí náà ní kọ́ kọ́ wọ ní ọ̀kan ọlọ́run ti kí ọ̀rọ̀ tó bá aṣọ yìí ló kó ṣiṣẹ́ lára rẹ̀ ara ṣiṣẹ́ wá sí i alẹ́ tó ń mọ́ àrẹ́wà àrẹ́wà fẹ́lọ̀ alẹ́ ti lọ شو في الإسلام هل في تناوله دون تكون الإسلام اللهم أعز الإسلام بأشهر الأمرين يقنع هو بيت يضرب شراب مثلا كهرباء وإسلام tó ẹni tó fẹ́ pè sí dáadáa wọ́n pàkíyèsí rẹ̀ wọ́n àwọn àti lọ fẹ́ ṣe fáìlì òhun lọ́dẹ̀ ṣe wà sí fún wọn. àyàtọ̀ lọ́dọ̀ pẹ̀lú wà sí fún wọn ní òní wọlé ìdíjẹ́ wà sí kẹjọ fún yàrá. tí oníwà tí ó wúlò oníwà tí ó wọlé oníwà tí ó wọra. kóra nígbà míì ó lè lóye tó ọ̀fẹ́ tó wà ní kò ní ẹ̀kọ́ òjò wà sí yẹn. wọ́n kọ́ ló ṣe kọ́ ọ lè wá ẹnìkan wá torí ọ̀rẹ́ ló fi ọ̀dá inú ń bí wọn òun nílá káyì tí wọ́n náà mọ̀ pé mi ò mọ̀ lọ́sọ̀ọ́ mi ò lọ́sọ̀ọ́ ẹ̀ ṣé wọn àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ìyàwó rẹ̀ ó lè máa sọ ó wà lè pe ẹnìkan wá pé ẹjọ́ kan máa ń bá ẹ ó rẹ̀ fún un bóyá bàbá rẹ̀ ní ẹ ń bá sọ̀rọ̀ ẹgbọ́n rẹ̀ ní ẹ sọ̀rọ̀ tó nígbà nígbà obìnrin ẹgbẹ́ rẹ̀ ní ẹ̀rọ oríyìn àti pé ẹ bá ń bá sọ̀rọ̀ ní èyí ìdá bàbá ìdòdò bàbá ìdòdò bá ìdò òbọ̀nì olúwa ní ẹṣin wà fífún wa ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn lóògbé tí wọ́n máa ń yẹra ẹni tí kò lọ́rọ̀ ọkọ́ wọ́n àti ọkọ ṣe fún ẹ̀sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba fún ẹgbẹ́ ọlọ́wọ́ ọba bá bí mo sì ní ọmọ ìjáde tó sì jáde mo ní ọmọ lọ ó sì lọ mo ní ọmọ táwọn lágbájá rẹ̀ bá ò jáwọ́ láti lọ sáwọn rẹ̀. Tẹ́lẹ̀ náà wá sí ìkẹ̀kẹ̀ nìyẹn lọ ń gbọ́ bí mo ṣe wá sílẹ̀ káàmù òǹtẹ́lẹ́rù lọ wọ́n àti àṣekúṣe ni àṣekúṣe ni àṣekúṣe lórí wọ́n àti. tó eléyìí ìgbésẹ̀ àkọ́kọ́ èébì nínú àwọn ìṣẹ́jú ẹ̀lẹ́sìn ọ̀gá àyọ̀kẹ́ náà àwọn wọ́n àti tó àtàlẹ́ ìlú aṣíwájú àwọn ọkùnrin náà yóò fi ìlú ẹ̀jẹ̀ bá lọ́wọ́ aṣọ àti ọkùnrin fún wọn náà. wọ́n láwọn obìnrin wọ́n ti bí bí ìbéèrè lọ́wọ́ àti ìsọ̀lọ́ rẹ̀ wípé tí kìtàlù lẹ́nu yà ọ̀fun lọ́wọ́ yẹ́wò rẹ̀. wípé wọn àti ìsọ̀lọ́ rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ojú kò fún àwọn náà tẹ̀. تعلمنا مما عندنا الله ìtọ́lọ̀ nǹkan yẹn ìtọ́lọ̀ ti mọ̀ nínú ẹ̀sìn tó wá ti fún apá náà àdéhùn ọ̀pọ̀ ọ̀sọ́lá wá yan ojú ọ̀nà nípa fún wọn tí every wednesday ní wọn méjì yẹn ní ìrẹ̀ so àrùfá ìlú wọn nà nígbà míì mo ní wọ́pọ̀ ló ṣe wọ́n mú wọn hálùkọ́ lórí ṣe wá sí ló mú ìyàwó rẹ lọ síbẹ̀ sọ̀rọ̀ nípa sí àwọn ẹlẹgbẹ́ rẹ obìnrin tó ń bá wọn sọ̀rọ̀ àràwá ìlú wàá ìlú wọn nà lẹ́nu fóònù ló lọ sí tọ́jú ti hẹ́ńkọ̀ pé a mo rò só wúlò ní ìṣúná àti kóbìnrin nìkan fẹ́ láti pàdé ńlẹ̀ pípẹ́ ìyẹn ara yín tó bẹ̀rẹ̀ máa ń bílí pé òun rí bákanbákan pé òun dá òun kàwé òun mọ òun lọ́wọ́ òun ṣe òun rẹwà yóò pàdé àwọn tó jù lọ ń bẹ̀ ṣe di kí wọ́n ti tẹ̀lé àṣẹ ọ̀rọ̀ wọ́n sì jẹ́ ẹni rẹ̀ tòkí yẹn ìwọ̀n ṣe dáadáa ni ìwọ̀n ṣe dáadáa tàbí wá gbọ́ gbọ́gbà tó wá dé sọ kí ń sọ oríṣiríṣi tó wá èdè òun fẹ́ èdè òun nìyà tó wá tó ní ká ṣe yẹ kò ní ìkọlọ rẹ gan ni yóò fi yóò ti wáyé tó dára wá sí kò ní bá èdè òun nìyà ẹni mú àwọn àwọn ọ̀rọ̀ ọ́díò àwọn àfáà tún náà tó bá sọ nípa obìnrin rẹ kí orin kíkájọ jòkó kíkájọ gbọ́ wọ́n àti àwọn méjèèjì náà ni àbíkọ́ni tó ń fún kókò jọ bẹ́ẹ̀ pé nǹkan tó gbọdọ̀ máa ṣe ìdí àgbọdọ̀ gbọdọ̀ máa ṣe bí ká lọ kọ́ lókè ní wọ́n fèrè ẹ̀sìn lọ́mọ tó ń mọ̀ wò lórí tí wọ́n ti jìtá tọ́ ibi tí wọ́n bá ti jìtá kí èdè fún ara rẹ̀ ó tó ṣe fún owó arákò ìlú àti fún ọjọ́ nìyẹn tó lọ́wọ́ lẹ́yìn tí ẹ bá ṣe irú àwọn ìgbésẹ̀ yìí tí obìnrin yẹn tí kò yí padà kò yí padà olóba ní wájú òhun náà fi lọ́dọ́ jẹ̀rẹ̀ yẹn ni pé nígbà tó dúró àti fún ìyẹn máa ń jìnà sí lórí bẹ́ẹ̀dì rẹ̀ mọ́tì jẹ́ kíbi ló dé ń gbà wọn. ṣebí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọmọ ẹni rí wà ní ṣe fún obìnrin tí o tò ti já lórí bẹ́ẹ̀dì àwọn ìkílè sí ìkílè sí àwọn bá ti pé wọn náà ní pàgẹ́tì owó tí ìṣe sọ̀rọ̀ ní kò sí láàkọ́ yìí ó ṣe tó sọ báyìí òṣèlú ìgbà lẹ́kọ̀ọ́ lórí yàrá rẹ̀ tàbí olùgbé ìjọba sẹ́lẹ̀ oníṣòlélẹ̀ àbújẹ wálé tí ẹni bẹ lọ́wọ́ gbóná pé à ẹ́ẹ̀ èmi ni wọ́n lé lọ́dọ̀ ọwọ́ ọ̀dọ̀ mi ọlọ́wọ́ ní àbí ọlọ́dẹ dákùn èmi lọ́mọ agbóná tọ́lọ́mọ wa fún ní oríṣiríṣiríṣi nǹkan nínú ẹ̀mí rẹ̀ tó tó tó kéde njú òtí kàn ní ọ̀nà sáré apply ọ̀rọ̀ jẹ́jẹ́ lè ràn pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà kan sọ tí ò bá wá gbọ́ tí ó gbà lọ́kùnrin الحجر في المضاجع kí ọ̀rọ̀ بادرة tó fún bẹ́ẹ̀dì rẹ̀ ابن عباس رضي الله عنها قل يعظها تركش واقف فإن هي قبلت ركب بواسية الحمد لله وإلا في بواسطه حجرها في المضجع kó ní ọdún lè lórí bẹ́ẹ̀dì rẹ̀ pẹ̀lú ayé tẹ̀ ń bímọ ha ó ní kọ́kọ́ sọ̀rọ̀ sí rọ̀gbọ́n wọ̀lá ló kẹ́ lé mu ha kọ́kọ́ sọ̀rọ̀ sí ní wẹ́rì ayé yẹ dára nìka àṣà bó ti sọ̀rọ̀ sí yẹn kì í ṣe sọ́ni kọ́kọ́ pé ní òfin ọmọ hmm. so lọ́dọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ tó kú jẹ́ náà lè lórí rẹ̀ bá ti bẹ̀rẹ̀ pé obìnrin ti nǹkan tó dùn báyìí ìfi ọmọ mọ́kọ́ kalẹ̀ mo tọ́lá kí ẹ mo ti tọ́lá kí ẹ báwọn náà sábẹ́ à àbí nǹkan ń jẹun àbí wọ́n náà ń jílé rí ni ọ̀tọ̀ àwọn ọmọdé ń jẹun tọ́lá kí ẹ ni wàlúwà ẹ̀ òmìnira ni ọ̀la tọ́lá kí ni èmi yóò tó sọ́lẹ̀ mẹ́ta ó ní à ah. so ẹwọ náà kì ní bèèrè ayé ẹ̀dára nìkan àhà lèyẹ pọ̀pọ̀ ní ọ̀pá ní tí hmm, ń ọ̀sọ̀rọ̀ tí yàn ọ̀nbá náà jà kò túmọ̀ sí pé ọ̀fẹ́ máa ní bèèrè ayé ẹ̀dára وذلك عليه الشديد ونقول سيرة يوجد من يوجد من يدارا نبي لا تشروا كبائر الشروع kò ní ìfi ọmọ àbí ìjẹ rí ọmọ so ìrẹ̀lẹ̀ yìí wọ́n ní kìí ṣe wọ́n ní àlàájírò owó ńlá yóò lọ sí ọ̀rẹ́ a nítorí ní ájírò ní kò máa sún pẹ̀lú rẹ̀ ní ilé báwọn òní sún kì í nítorí ní àjírò nù kódà lọ agbára tó ń di ájírò pẹ̀lú rẹ̀ náà ó mọ̀ fún ní oúnjẹ rẹ̀ wọ́n kó owó oúnjẹ rẹ̀ wọ́n fún kó nílẹ̀ fún un títọ̀ fún òun náà rèé òde after after ètò tó dé tó kọ́kọ́ fún bóyá ọ̀rọ̀ rẹ̀ kò sí nǹkan gbogbo ojú rẹ̀ rèé òdùmọ̀ lọ́ọ̀kì ẹ̀ tó tó bá dalẹ̀ máa ń sọ fún yìí tó bá kí ló ń ṣe àwọn náà ní wọn lọ́wọ́ ṣe àbó jẹ́ yìí tó lẹ́nu gbogbo àwọn ìgbìyànjú oríṣiríṣi yìí tó tó bá ṣe tó obìnrin rí ní ẹ̀wọ́n bá lọ́ọ́ النبي صلى الله عليه وسلم تودي أو طلب أن الكبر حق المرأة أحدنا عليه ولكن كان شيء فهو يروى أو قري الذي إن تطعمها أنت أن تطعمها إذا طعمت مغفول جه ونبات أو قريب وتقصوها إذا اكتسيت máa ra aṣọ fún nígbà tí wọ́n náà bá ń wọṣọ. Wàlá tẹ́bìrì pẹ̀lú wáyé ha ọ̀gbọ̀dọ̀ bá lójú. ọ̀gbọ̀dọ̀ bá lójú. Wàlá tó kọ́ bẹ̀ṣ kọ́dọ̀ ọ̀gbọ̀dọ̀ bu ọ̀gbọ̀dọ̀ sọ pé ebe wọn náà dá yìí. Kò tó sọ̀rọ̀ burúkú sí ọ̀gbọ̀dọ̀ náà. ولا تهجر إلا في البيت tó bá ti gba ajá inú ilé ẹ̀ náà nìkan jẹ́ kí ìjà ẹ̀ fọ́nà máa jọ̀bẹ́ yẹn ló di o inú ilé ẹ̀ náà ní ẹbí máa yẹn òdì yẹn ni kì í ṣe pé wọ́n wá bá òdì déta pé wọ́n máa ń ta lẹ́sẹ̀ wọ́n á dé wọ́n á dé wá owó ìṣirò ọ̀sẹ̀ rárá ìlú. èmi ní fún ẹ̀kọ́ yẹn yìí. ìgbẹ́ni bú pọ̀ lọ́dọ̀ síta gbangba ṣèlérí ìlú burúkú a tó ó fojú sí ní ọ̀dà nínú ilé ẹ̀rọ ẹ̀rọ ní kí ìjà ikọ́ máa ma ọ̀gá ìṣọ́ra lẹ́sẹ̀ ọ̀gá ọ̀rẹ́ sẹ́lẹ̀ wò. tó tó bá wọn ta ní sọ́ra kó gbé ẹgbẹ́ lórí fún abá ọ owó òfin tó bá dìde nù. ìgbà ìlú pẹ́ ìdá tó lọ yẹ à tó jẹ pé kò ni tòtò ló ń fẹ́ kó jọ ọmọ yẹyẹ níta ni kó lọ kó jọ ọmọ yẹyẹ kó bí ló kọ́ máa ń fẹ́ ọ̀rẹ́ kàtà lọ́dẹ wọn ń yà tó bí ẹ gbọ́dọ̀ sàkíyèsí nìyẹn ẹ̀fọ́ àlẹ́bìtọ̀ náà ẹ̀fọ́ náà ẹ̀fọ́ tó péye náà ni ẹni tí o bá ti tún náà ó ṣòfò àlọ́ tó lẹ́gbà tí ọba wá ṣe gbogbo náà nǹkan yìí tán tí kò change yóò rí ìpadà lára rẹ̀ ṣe pé ìwà fún yẹn náà nígbà tó ń bá lọ. sọ ọlọ́ni wọ́n bọ̀rẹ̀ mú òhèrè sọ ẹ̀nà wọn gẹ́gẹ́ ẹ̀nà àwọn obìnrin yẹn. أي إذا لم يتبعهن لم يتبعن بالموضوع يجب أن يضع kó lè wà tí wọ́n ń ṣe pẹ̀lú wáàsí wọ̀lẹ́ àbẹ̀rẹ̀ ìjìrán pẹ̀lú pé ẹtún yẹn wọn lórí wọn gbà fẹ̀lẹ́kùn wọn tẹ̀lé bò ó ní ọ̀bọ̀n bá ń gbé yẹn bá rọ̀ ṣe olúwa ni ẹnu àwọn àmọ́ nínú yẹn kó mọ̀ jẹ́ nínú tó tó wú ju wọn ara wọn gbọdọ̀ bó wọn gbọdọ̀ bó lára o ara wọn gbọdọ̀ lé o tó mọ̀ bá gbé lọ́wọ́ bá rọ̀ lórí tí ò ní nílá tó náà ni islam ń yan ìdíje tó wá ní ẹnu wọn wọn lè wá wáyà ọmọ ìfúnkiri ni o ìlú wa ń na ìyàwó rẹ̀ gbogbo ara wa jẹ́ àti ẹ̀kọ́ já olè lè kọ́ na olè tó yẹ kí ni ọkùnrin yẹn ẹ̀rọ bá lọ́la bílọ́lá sílé tó قولي نعم النعيم رو غير مضرش تو وضربوهن دواني ẹ̀nàwá àmọ́ nínú ìyẹn nínú tí ó gbọdọ̀ fara ni wọ́n lé o tó ara wọn bí àti sọ̀mọ́ àtọ́lá mọ̀tọ́lẹ̀ jẹ́ ẹgbẹ́ àbúrò ó ní bẹ́ẹ̀ wọ́n ti hajjá lòmìnira sọ́nà lè dá lórí fún àwọn èèyàn ẹ̀wọ̀n wọn dáná lè sọ̀rọ̀ lẹ́yìn sọ̀rọ̀ tó pọ̀ gan-an àlẹ́wà kọjú sáwọn obìnrin afáwọn ọkùnrin àlẹ́bí ni wọ́n tẹ́kọ̀ ń bọ́ àti ní sá ẹ̀yìn obìnrin ẹ̀yìn ọkùnrin ẹ̀bẹ̀rù ọlọ́run bá láàárọ̀ ìyàwó yé ẹ̀bẹ̀rù ọlọ́run bó lè ṣe ní bẹ̀rù ọlọ́run lára wọn. ọlọ́lé wọn lọ lè mú wa nítorí wọn sọ ní pé ìwọ ọmọ ìtọ́jú rẹ̀ ìwọ lọ́wọ́ ṣe bí bàbá rẹ̀ ìwọ lọ́wọ́ ṣe bí màmá rẹ̀.

máa ń bínú Fatima máa ń bínú tó gbọ́ bọ́ọ̀fẹ́ olùyí ìbẹ̀rẹ̀ nígbà tí lọ́kí máa ń bínú òṣèré láwọn ọmọ tẹ sùúrù ni ó sùúrù ni ó pọ̀ pẹ̀lú gbọ́lọ́wọ́ pẹ̀lú gbọ́lọ́wọ́ ní sùúrù tó bàbá wáyá ó wá délé tán bóyá ń tẹ sùúrù ni ó pa ọ́ ọ́ ọ́ ọ́ sọ pé mo chéǹjì ilé bí oṣù tán ìjọ gbádùn ara rẹ̀ gbádùn ara rẹ̀ oṣù kejì bá dé bá ti ké bá ti ké ní wọn ni à ah, ìyẹn ó sọ wa ah, à ẹnu máa ń fa aṣọ yìí àdéhùn ah, fẹ́ fún oṣù oṣù kò tó ń lé sọ̀rọ̀ àtò tí ń wọ̀ lọ́rùn ẹ̀dá àdéhùn fún oṣù sọ̀rọ̀ bàtọ́ wa jíròrò lẹ́yìn lọ́sàn-án fọ́ṣọ́ mi. Ah, obìnrin yìí gbọ́rọ̀ sí èsì fọ́nù ó ti bẹ̀rẹ̀ wá ní oyin nìyẹn o ń kí wọ́n ń bínú kí ni wàhálà bẹ́ẹ̀ wọn dàmú yẹn ní sí kí ni ah, èyí ò gbogbo ayé gbogbo ló dé yìí òkè òkè òkè òkè ọmọ kí ọmọ ènìyàn lábá yìí o àmọ́ ah, ní ẹ̀mọ́ ní ayé ìlera o mọ́ ní ayé ìlera ó ti sọ fún ọ ó ti sọ fún ọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n wọ́n ní àyè mìíràn àbíbẹ́ tó àjákòtò lọ́dọ̀ ìṣọ́lọ̀ òdìyàn ìṣọ́lọ̀ òdìyàn mi ní bọ̀ tí ó ń bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ tí ayé yìí lọ náà lọ yóò ti bọ́ ṣe yóò ti bá tó ń bẹ̀rẹ̀ àwọn sọ ayé ń dùn lọ ẹ̀ ń dùn gbogbo ẹ̀ ń dùn lọ mi yẹn bá ti ní gbogbo mi màá máa fún ní ní àlàáfíà gbogbo obìnrin náà ló wá ní gbogbo ẹ̀tọ́ mi máa máa gbà nínú ilé mi kò ní lálàáfíà wọ́n ju ẹ̀tọ́ rẹ kalẹ̀ wọ́n ju ẹ̀tọ́ rẹ kalẹ̀ aláfíà wọn bá nígbà jẹ ẹ̀tọ́ tó wà ní tó òbí rẹ̀ fún ga ó sì lọ rí látọ̀dọ̀ wọn látọ̀dọ̀ ìyàwó rẹ̀ tó wọ́n tọ́kọ́lọ́ pé ilé yóò bí ìpínlẹ̀ náà kò fẹ́ irọ́ ìrí ẹni gbà mí. tó olúwa ní ẹnu àdẹ́sọ̀ ọ̀gbọ́n náà níbi ẹ̀rọ náà lára obìnrin yìí fàìnà òun àìndà tó àwọn olúwa àwọn obìnrin àtàlẹ́bí ní àwọn obìnrin yẹn ìrànwọ́ náà jẹ́ fún yín fún wọn àti tiyín ni wọ́n yá kúrò àìlè yìí nà wọ́n ní tó jẹ́ ọ̀ràn ìrànfún yín أن لا يحسن فرضكم أحدا تفرغونه أرانتي أو من هن لن تلقي أنت لباك في أنا بيباو في اليسار أنت قولي أباك في فقول أباك تنو لن يمالي أنت قولي ماني إن فلا بجانو لني ما تجيب جانب لمن ويجو ونجو لمن أو وإن فعلنا ذلك wá tó wọ́n ń ṣe bẹ́ẹ̀ tó ń dé kẹ́lù ní ọmọ wọn lé bí wọn gbọ́ yẹni pé tí àwọn ọmọ àkíwà àwọn oríṣiríṣi ìwà ìbọnú ṣẹlẹ̀ fọ́tò ìbò ọ̀nà bọ́mbà ń rẹ́rọ̀ mú bá rọ wọn àmọ́ lúlù yẹn ọ̀gbọ́dọ̀ wúndì wọn ọ̀gbọ́dọ̀ fi hàn pé ojú apá mi rè ìyàpọ̀ fọ́tò ọ̀nà obìnrin náà ti dúró kó bá gé jẹ òun gé ìyàwó rẹ jẹ níjọ gbèdé ọ̀la níjọ ó dé ọjà obìnrin obìnrin ní òní ìyàwó àni yé ìwé tí mo jẹ ilé rẹ à ẹ̀yìn níjọ gbèdé la wọ́n ló ìwé wa yìí kì í ṣe wa rí kì í burúkú gbà mí kẹ́ni tí bá ń sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ ní sọ fún yín o ti ń ṣẹlẹ̀ ní sọ fún yín gígé jẹ́ fún à àbíkọ́ wọn já nìkan náà wọn já nìkan náà wọ́n à ilẹ̀ wọn ti wà nílẹ̀ náà wọ́ọ̀rùn ẹ̀wọ̀n kan kí ah, ah. ni wọ́n gbọ́dọ̀ eléyìí à ọ̀gbẹ́ ẹ̀yẹ ìjáde náà à kí n fún àdìbọ́n rẹ̀ yìí gbadé ń tẹ olóńgbò tí ń tẹ mọ́sù bẹ́ẹ̀ sì ni kẹ́kọ́ ìbínú bú yìí náà ni kí ọmọ kọ̀ọ̀tọ̀ ìbínú kí ọmọ kọ̀ọ̀tọ̀ ìbínú so ọlọ́run ní àní ọ̀gbọ́ àlẹ́bí ni mẹ́rin lù wọ́n ṣe ẹgbọ́dọ̀ wúndì wọn pẹ̀lú lù ìtumọ̀ pé lùlù yẹn lùlù tí wọ́n kàn fi ṣe tó kàn fi mẹ́ẹ̀sì rẹ̀ ni pé ọjà mú ni ọkùnrin kan ṣe kí ní pẹ̀lú ọkàn mú ni ah, ẹ̀wù tẹ́lẹ̀ kò dé kíni ọ̀nà àmúmẹ́sì rẹ̀ mẹ́sì rẹ̀ àyíká ìlú ẹ̀ ń tẹ́lẹ̀ sílá ó pè jáde ní kẹrin ṣe wọ ilé tí wà tó wà ní lọ́ọ̀ rẹ̀ sọ tòun àmúlùwà ló wà lọ láì tó rẹ̀ yìí ó dá lọ́rùn tó kò dé kíni kò ṣe tọ́lọ́ ní kọ́wọ́sì dé kọ́ àná fọ́ àdìpé àwọn oúnjẹ rẹ̀ wọ́n ti ọkùnrin wọn rí wọ́n bí àwọn ìṣe wọn ti tọ́jú níkà wọn rí gbọ́ níkà wọn yọ bẹ́ẹ̀ wọn nà wọ́n jẹ́ ajá yìí tó jẹ́ ajá yìí. tó ìlú tí ó kẹsì mọ̀ pé ẹnì yìí mọ̀ jẹ́ pẹ̀lẹ́ ni o ọmọ ẹgbẹ́ àti tó bá ti fọwọ́ gbá tó fọwọ́ gbá ẹkọ́ gbọ́mọ̀ pé á tó wọ́n á ti jẹ́ ẹnì báyìí ló lè tí ń bọ́ ọ̀tọ̀ ń bọ́ ọ̀tọ̀ ń bọ́ ọ̀tọ̀ àmọ́ wá ní obìnrin ogun ẹnu rẹ̀ wá ń wú ẹ̀jẹ̀ wá ń jáde ní ẹnu rẹ̀ obìnrin ojú wá ń wú kúkúrú tó bá ṣe bá parí ìjà tán wọn náà wá mú pé tí wọn ti nà tó wàlá ó burú gẹ ó burú gẹ tó tí kò wá gba àgbàmọ́ra lórí ìfẹ́ tó ṣe fún pé bí nǹkan yẹn òun lè máa fẹ́ lára rẹ̀.

ẹni pé tí yóò jẹ́ ìbámu tí o ní ṣàṣejù mẹ́ẹ̀ torí tí obìnrin bá ti rí aṣọ púpọ̀ jù ń jáde ń jáde ń jáde yóò wọ̀ wá fún un ń jáde lọ́la bẹ́ẹ̀ sì ni kò dúró lé ní ìpínlẹ̀ obìnrin òtò lè náà lè máa ẹ̀rú sí àlẹ́sọ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá lẹ́yìn tó gbọdọ̀ ní òdiwọ̀n ọgbọdọ̀ ní ọ̀nà tó dáa bí ó kẹ́ mọ́ra fún rárá kí ju bí kẹ́ wọ́n rárá fún afọ́jú. tó àwọn nǹkan yìí náà wọ́n máa sọ fún wa pé sọ ọlọ́wọ́ ní ẹ̀wọ́ náà lọ́wọ́ àìlà olówó yìí náà sọ àìlà kù tó bá ti wá gbọ́ bẹ́ẹ̀ sọ fún wa bóyá gbà tó tó wà sí fún lọ́gbọ́ àbíwò àti ojú bẹ̀rẹ̀ sí ní bínú sí tó súnmọ́ náà lọ́gbọ́ so àbíwò àti wá ti pé ọ̀gbọ́n pẹ̀lú pé ohun ìyá lóbi lórí bẹ́ẹ̀dì tó ibi ìdè ó ti lọ pé àṣé àwọn obìnrin ẹ̀yà oríṣiríṣi ni wọ́n ẹnu ṣe tó wà sí yóò pọ̀ ibẹ̀ àwọn obìnrin rẹ̀ nù tí o bí sọ́lá ti kìlọ̀ fún tọ́gbà sọ̀rọ̀ ọlọ́run ọba yóò di àjọ ẹ̀ṣẹ̀kẹ̀kẹ̀ ó lè lè ṣe wá àtìlá òní ṣe wá àtìlá tó wá sí pẹ̀tọ̀ ọ̀gá ẹ̀ láì tọ́tẹ̀ ṣe yìí kó dáa ẹ́ kó dáa ìwé bí àtúntò nìkan ti ń ṣe yẹn tó kó bèrè ọmọ lọ́wọ́ àti ẹ̀nà tó kò sí ìlú máa wà tí ò ní lọ ọ̀rọ̀ ẹni bóyá àwọn ìwà ní agbẹ́mọ́jà òsì agbẹ́mọ́jà òsì agbẹ́mọ́jà òsì kọ́lá ibùn láàrin ìyá àtọ́mọ́ tí ó yẹ kó ti olóbi olóbi ẹ̀sìn rẹ̀ rí pé ọ̀hún nílọ ní nílọ ìlọ nílọ ah èyí àti onígbé lọ lédè ní ti àtọ́ bọ̀ ní kẹsẹ̀ kan nínú ohun tó rẹ̀ ló pọ̀ jùlọ fa kàwéjọ ìyá rẹ̀ sílé ìyá rẹ̀ tó wọ́n tó wá di ọkọ rẹ̀ kọ́lá bàbá rẹ̀ ńgbà mí náà báwo ni ẹ mo ní o ti kiri kò ẹ ìgbà yóò ti wọ ìdàmú fún ọgbà ni mo tún fẹ́ sọ́ra nílẹ̀ ní ẹ̀ ẹ̀ ìmọ̀ tó bá wọn tó ká tó wá ní ìwọ̀n tó jẹ́ ọkọ rẹ̀ tọwọ́ lọ́wọ́ àbí ẹ̀rẹ́ tó bá ti kìlọ̀ fún pé a ah, kò fẹ́ sọ̀rọ̀ yìí àmì láìpẹ́ ló wà ráyè ẹ̀mí ọ̀lẹ́yìn kan fi ṣe wọn bó ti gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní orí ìlú kòkó ní ṣe ń gbà ní yóò tún ṣe ó tún ṣe wọ́n ló tún ṣe kéde wọ́n ló tún ṣe wá sí fún ni. tó ọmọlúwàbí nìyẹn àmọ́ kò gbọ́ wá sí ó tó di pé ọrùn rẹ̀ ló dì sọ ọmọlúwàbí tó tó wà lára rẹ̀ tí ọmọlúwàbí tó tẹ́kù lára rẹ̀ ni pé á wà ní pé nítorí mú ọkùnrin yìí tí ó wá sun ọ̀dọ̀ ní à ẹ̀gbọ́n tó yá yí padà o ọmọlúwàbí tó tẹ́kù sára rẹ̀ lọ. àmọ́ ètò tó wọ́n pé wọ́n lọ́mọ wọ́n lọ́mọ ọba àwọn tó ń mú wọ́n lọ́ba àwọn jẹun

ànábi ní ìwọ ní ẹ̀ṣẹ̀ ní tó kúlọ̀ ẹbí wọn náà ẹwà ìwọ ni wọn náà ti ń fi ẹ̀jẹ̀ yọ nínú rẹ̀ àbí wàlá ẹ alọ́kùnrin yìí ó ti nà obìnrin ojú ló ti dára jẹ káyé rí inú ọkùnrin yìí ni ló ń bá obìnrin ní ojú débi mẹ́fà yìí à tó ọlọ́wọ́ ni wà nínú àfáàrẹ̀ kò wọ́lá tó wá tó wá padà níbi ìwà tó ń wọ́n ń gbọ́rọ̀ sí eré nù tó rẹ ojú ojú ọjọ́ àbí ìfọ̀ láti ẹ̀kọ́ bọ́ wọn yí ná tẹ́bí ìlà ọjọ́ ni wọ́n tó wá wàhálà náà ẹ̀yọ náà ẹ lọ́ ọ̀rọ̀ sí wọn lọ́rùn náà ẹ lọ́ ọ̀rọ̀ sí wọn lọ́rùn. lọ́rùn lè kẹ̀sí ni háì ìlà àtọ́ àti ìmọ̀ràn àtọ̀zọ́ òjò rà fi ní ìmọ̀ ìrọ̀ ìrò obìnrin bá ti ń gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ lẹ́nu gbogbo nǹkan tí ìlú wá tó bá béèrè tó bá ní ìdúró fún ọ kò ṣèrán kò sábúrú fún ọ ẹ́ من يدعو منها مما أباحه الله له منها tọ́rọ̀ bá ṣe lọ́rọ̀ èèyàn tó ti lẹ́tọ̀ọ́ pé gbogbo ẹ̀ lè ṣe fún ọ ń dáná ń tọ́jú rẹ̀ ń ta fún fún ọkọ̀ṣọ́ rẹ̀ nǹkan lè fún ọ. فلا سبيل له عليها بعد ذلك وليس له ضربها ولا إجرامها فاطلب ما جابه لين بعيد كيلو كما دين سيفو لين بعيد سين كما كيلو كيلو كم نجيه ẹni tó wá ń ṣe nǹkan fún oníta wọ́n bọ̀ wálé wọ́n kara mú mi nínú tó ń ṣe nǹkan fún ọ tó ẹlọ́rù wà tí ó wà jẹ́ ìwà tó mọ̀ wá bí ìlú ẹ̀rọ ti náà yàtọ̀ bí wọ́n ti ń tí fi ń ṣe dáadáa káàkiri ló fi sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ti ń ṣe dáadáa tí wọ́n tó wá takú ìrèlé ìrìnà sọ lẹ́yìn ìgbà tó bá ti gbọ́ tó ti gbọ́ nǹkan tí ẹ̀yìn sọ fún wọn wọ́n bá ní nínú wọn àti àná àìríyá ní kẹfí ẹ̀rọ nínú wọn bá ní ìdí ọlọ́run bá tẹ bá ní ẹ máa ní àwọn obìnrin yẹn gẹ́ ni ìní ọlọ́run bá mo ga jù yín lọ ẹ̀yìn ọkùnrin mo tóbi jù yín lọ ẹni pé pàmí ká yín pàmí ká yín ìmọ̀ràn ìjọba ìṣẹ́rí ni pé wọ́n ní nínú wọn àti àná àìríyá ní kẹfí ẹ̀rọ sọ́run yìí ibi tàhàdídá lè rìjà wọ́n ti dé ọgbẹ̀ ọkùnrin ní ibi ìdábà tó wà lẹ́nu ìsá tó bá ń kọjá àlà tó ń ṣàbúrú fóbìnrin rẹ nílé ìdí sábàbí tí obìnrin òṣè kankan tẹ̀gbọ́kùnrin ní ọkùnrin kan ya àtàrí obìnrin ọ̀sẹ̀ ọ́ yóò àwọn wáwọ̀ rẹ̀ ti rọrùn gbogbo gbà torí pé kí ni ó tó kò sí ọ́ kò sí ẹgbẹ́ fún ọkùnrin wa wà àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ kékeré dé ẹni tó bá lọ́dọ̀ àwọn ìyá àdùkọ̀ àní máa rẹ́rìn kò ní máa rẹ́rìn kìkì ní jẹ́ kò ní máa rẹ́rìn lọ́wọ́ ìyá rẹ̀ kìkì bá wọlé báyìí lọ́wọ́ àrojú lọ́wọ́ àrojú ẹ̀yìn ìgbà tó bá rojú ó sì jí pé kí ló ṣe ṣé gbogbo tí wọ́n tá lè kó ṣe níta ṣe fún ọ kí ló ṣẹlẹ̀ wọ́n ní wà rojú nulẹ̀ ẹ̀yìn rojú nulẹ̀ kí ni mo rojú nulẹ̀ tó ẹ̀rọ wà wà lánàá nígbà tó bá ti ṣe dára tó yìí tó bí ọlọ́run ṣe pàtẹ́lẹ̀ tó wà ní tó tẹ́ bá ní ẹ̀bá wà wà lá ẹ̀lẹ́ ẹ̀bá rẹ̀ tí ìyà lọ́dọ̀ ọlọ́run tẹ́ bá ṣe àbòsí fóbìnrin èrè sí ẹ̀sán tẹ́ ìlú ọba lọ́dọ̀ ọlọ́run wa gbé ẹgbà ẹ̀sán ẹ̀ǹkẹ̀ ìyá rẹ̀ padà lọ́dọ̀ ọlọ́run torí ọlọ́run kò fi sọ̀rọ̀ sí bó bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà gbọdọ̀ ṣe tí ò dá fún ìyàwó rẹ̀ tó abẹ́rẹ́ ọmọ ẹ̀sán ọ̀jẹ́ gbogbo àwọn ọ̀fẹ́ tí a kà sí aṣọ yìí ó dájú tó bá ti ní ìyàwó lé abẹ́rẹ́ ti lọ́kọ̀ òun ó ti rí àwọn ẹ̀kọ́ kan sí méjì lẹ̀ yìí tó kọ́nà wọn ṣàti lọ́rùn fún wa láti lè máa lò láti lè máa tẹ̀lé ọ̀wọ́lá tó máa ṣọ̀rọ̀ wọn lọ́wọ́ àyà wọn ṣàlùkọ́ wọn ṣe ìgbésẹ̀ wọn lọ́wọ́ lọ́dọ̀ kí ló bá ní kíkàlọ̀ lè lọ́wọ́ ní lọ fẹ́ dáwọn kí kí ìṣẹ́ ní ètò ìyẹn kí ló bá ń kí ìwọ̀n ìròyẹ ní ọ̀rọ̀ tó bẹ́ẹ̀rẹ̀ Now, kí ló bá ń sára ọ̀rẹ́ ẹ̀ṣù? bóyá ó ti ní méjì òun ti mẹ́rin mẹ́rin ń bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ tó bá ti pé méjì méjì ní ti tó bá ti di pé ó kí méjì dáná ó ti méjì ń bẹ́ẹ̀ ṣe náà ni pé ó sálábà báyìí ló sálábà bí ẹ̀ ni ó dìde èèyàn náà kí méjì tẹ̀yẹ́ kí méjì tẹ̀yẹ́ gẹ́gẹ́ ṣèwà ìlú àti ìlú àtàlàmọ́ àwọn tó wá ṣe pé mẹ́rin rẹ̀ ń kí náà ti wá kí ní ìgbà tó lórí ti bẹ́ẹ̀ kẹrin tí lè tó bá di òun ó fi oúnjẹ jẹ nìkan ní tẹ̀lé wa tó wà lórí ti jẹ wa lẹ́yìn ìgbà rẹ̀ pẹ̀lú fáfíà ìtàn ló ti fi ló ti lórí ti jẹjẹ ó wà fọlá rẹ̀ òun fún alẹ́ tó rẹ̀ padà pẹ̀lú ọ̀rọ̀ òwe ìṣẹ́ ní ń kí wa tó wọ́n gbà wà rẹ̀. Obìnrin ìjẹ́ ẹni wo ìgbà rẹ̀? that guide sometimes on how to live Islam. Bẹ́ẹ̀ni, wọ́n lè ṣe àwọn ìlànà tó ń bẹ tí wọ́n wà fún ọkùnrin láti ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. Bẹ́ẹ̀ni, ìlànà ẹlẹ́sìn pé ibi tí ọlọ́wọ́ bá àwọn aláṣẹ rẹ̀ ni ojú ara ọwọ́ ìdókè ibi tí ìbẹ̀rẹ̀ tó jáde tó ní gbọ́dọ̀ ṣé má ti lè ṣe náà má ti di tí ọlọ́run bá ṣe ní ìwọ̀ tó ìpínlẹ̀ rẹ̀ tó ìlànà ẹlẹ́ni oníṣókí torí ọ̀rọ̀ ìfagbọ́ngbọ́n ọgbà wà lọ. There was an Islamic rule or motivation. So, ọ̀dọ́ pẹ̀lú motivation pé ẹni tí olóró pẹ̀lú ìsìnkú ní kí ọmọ wọn lọ sí òde ìlú fún ara yẹn ní ọkùnrin àgbóbìnrin tó ti tún ní ọ̀rọ̀ tó lọ́kọ̀ tí wọ́n wá lọ sí òde ìlú fún ara yẹn nígbà tí wọ́n ti ń ṣe tí ń fìlì nǹkan ìjọpọ̀ àlejò obìnrin ni pé ṣé Islam fẹ́ àbí fẹ́ ó wá wọn rẹ̀ tó fi satisfy ara rẹ̀ tára ló fi rọ̀ bóyá Islam ń yọ ayáde tára wà rọ̀ kí èyí tí wọ́n ó sì ní ẹ̀rọ òun ní ọ̀pọ̀ torí ìhàrọ̀ òun fún ọ̀ṣun rẹ̀ tó gbogbo oríṣi tó bá ń gbà ṣe ìtọ́wọ́ bá wí pé ẹni tó bá ti tó yàwó ní kó fẹ́ yàwó ẹni tó bá ti tó ara òun ló ké ti tó yàwó ní kó mọ̀ gbà rẹ̀ tó gbà rẹ̀ tó bá ní gbà rẹ̀ òun ní ìgbà sọ̀rọ̀ ìṣòro òun ní ìsìn náà òun ní ìgbà rẹ̀ ẹ̀ṣẹ́ rárá ni ìdí pé ẹ̀rọ owó tó rẹ̀ tó ẹ̀rọ ń ṣe ìgbìyànjú ìfẹ́ òjò náà tó ń sọ̀rọ̀ tí wọ́n bá ní gbà rẹ̀ tó ti gbà gẹ́gẹ́ bí owó ṣe ní ọgbà ní ìrọ̀lẹ́ àlékún bẹ́ẹ̀ wọ́n mọ ọ̀wọ́ àyàn náà sí ẹ̀rọ lẹ́yìn bẹ́ẹ̀. قل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله yẹn lè fún sábà bí ọ̀rọ̀ àwọn ìṣàlàyé tó mọ̀ àwọn ọmọ